ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أدوكي فون الله وبعلا أطري كيتي فون نبوى محمد أتوارى لي أتوى صحابة àti مسلمي mùsùlùmí àti mùsùlùmá lápapọ̀ eléyìí náà ni tẹ̀síwájú pẹ̀lú tafsir ní ìrọ̀lẹ́ súrọ̀ tí a ń gbìyànjú àti ṣàlàyé rẹ̀ òun náà ni súrọ̀tul ankabut èyí tí a dúró lórí àyà ìkọ̀ọ̀kànlá èyí tí a dúró lórí àyà kọ̀ọ̀kànlá ibẹ̀ náà ni a ti máa gbé lénìí yẹ̀nà láti àyà ẹlẹ́kejìlá níbi àyà ẹlẹ́yìí Allah subhanahu wa ta'ala ni wa qala alladhina kafaru lilladhina amanu lẹ́yìn gbà tí Allah ta'ala ti ṣàlàyé fún wa wípé tó bá dọjọ́ gbíndẹ̀ alkiyama láyà alamunna lọ́rù lẹ́dínà àmànú a ṣe àfihàn àwọn tí wọ́n gba Ọlọ́run ọba gbọ́ àwọn mùmí nílòdòdó láti sanwọ́lẹ́sàn ìnígbàgbọ́ sọ́lọ́run wọn tí wọ́n nígbàgbọ́ sí àti ìrawọ́léṣẹ́ dáadáa tí wọ́n rawọ́léṣẹ́ dáadáa a ṣe wọ́n lẹ́san lọ́jọ́ gbéǹde alkiyama pé a ṣe àfihàn wọn wala ya'lamanna almunafiqin bákan náà ni àwọn tí wọ́n jẹ́ alágàbàgebè tí wọ́n ń parọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àbí tí wọ́n ń nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run òní wọ́n gbàgbọ́ pé tó bá dọjọ́ gbéni alkiyama àwọn olórí ẹ̀san tí wọ́n yẹnà ní ìjìyà látọ̀dọ̀ Allah wọ́n ní Allah wá ní وقال الذين كفروا ẹ̀ráwárí àwọn tí wọ́n gbẹ́rùgbẹ́rú pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́mọ ọba àti tí ó ṣe kìfèé sọ́rọ̀ lọ́n irú àwọn ẹni yìí wó ittabi'u sabilana àníṣẹ́ ọ̀nà wa yí lọ́nà tó dáa jùlọ ittabi'u sabilana ẹ tẹ̀lé ọ̀nà wa wal nahmil khatayakum so àwọ́ bá ń gbé àwọn àṣìṣe yín lọ́jọ́ gbéǹdẹ̀ alkiyama ẹ̀wọ̀ aláìmọ̀kan mùmìní kò ní jẹ́ tí ó tún máa fi kèfèrí yangàn kèfèrí ló wá tún yangàn fún mùmìní wípé ẹ̀tẹ́bìnrin sẹ̀bí ìlànà ẹ̀tẹ̀lẹ́ ọ̀nà wa kí dẹ̀ lọ́nà wọn yẹ náà ni ìkọ̀yìn sọ́lọ́n kí lọ́nà wọn ó ní ipa nǹkan mí pọmọ́lọ́n ìyẹn ni ìṣorogún ìṣòṣà ìṣeégúnú ìṣẹ̀yọ̀ àti gbogbo àwọn nǹkan tí yẹn mọ̀ pé ó ń jẹ́ ìbínú ọlọ́run kí yẹn mọ̀ ṣe ọ̀rẹ́ wàlnáhmil khatoyakun pé àbákàrí bá bá yín gbé àwọn àṣìṣe yín ẹ̀wò ibi tí ayé bàjẹ́ dé òun ni wọ́n fi máa ń sọ irú ọ̀rọ̀ yẹn pé eléyìí ṣebí nǹkan tó fi ń jọ́sì fọ́lọ́run òun náà ni kò sẹ́nì kan tí àwọn òun ṣe kí ni àwọn bá gbé ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀wárí mélòó nínú ẹlòmí tó máa pè ẹ̀ láfà tó ẹgbà alúfà ni yóò wá máa sọ fún àwọn èèyàn látara wípé ìbàjẹ́ yẹn gan òun làwọn fi ṣagbádá òun làwọn fi ṣẹ̀wù tí wọ́n wọ̀ so irúgbà ìbàjẹ́ yìí òun kan iná ló pè ẹ̀ láfà tí ó mọ̀ mutí òun kan iná ló pè ẹ̀ láfà tó ń parọ́ oǹkan inú ló pẹ̀ láfà tí ń ṣe ìsìnà tó wà máa ní ọ̀rọ̀ ẹnu wa ní kẹ́ tẹ̀lé o ẹmọ́ tẹ̀lé wa àwọn yóò mọ̀ sọ lẹ́nu títí ẹ̀ ṣorú àwọn ẹni tó bá rí pé ẹnìkan ya ní wọn lọ́pa àfá ìrà pé onísọkúsọ ni o yóò wà ní ẹmọ́ dà lóhùn ẹ̀yin ẹṣẹ́ àmọ́ tẹ̀lé wa pé tẹ bá ń tẹ̀lé wa tó bá dọjọ́ náà báyìí ọwọ́ òun báyìí ni ó máa ń fẹ́ ọwọ́ òun

pé báwọn ṣe ń lídì wọn lé ayé bẹ́ẹ̀ni láti máa lídì wọn wọnú aljanna o wá ní mọ́ níbẹ̀ yẹn o wá ní kí wọ́n náà kan lè bá ní àmọ̀dájú páwọn máa wà aljanna ipá àwọn máa fún wọn ní certificate aljanna ẹwú so ilé ń fi ń ṣàlàyé wípé àwọn ò bá wọn gbé ìjìyà wọn ìwọ́n tó ti lè dá ẹrù títí ẹgbẹ́ tó wá ń sọ kó wà gbẹ́rù ẹnìkan ọlọ́run ní ọjọ́ tó ṣe pé ẹ̀fẹ́rù ilmari min àfí wa ummihi wa àbí wa sahibati wa bani likún limorihi minhum yawma idin sha'nun yughni ọjọ́ tí bàbá tí ó rí ọmọ ẹ̀ tí ó sá tọmọ máa rọmọ ya rẹ̀ tí ó ṣe kìnnì tí ó sá wa sahibati yóò rí àwọn rẹ̀ yóò sá wa àfí àtọmọ ya rẹ̀ ọjọ́ gbíndẹ̀ alkiyama nílé tí ẹ nǹkan kan ò ní mara wọn lè kúlì mìírànhún yàwọ́má ìdè ìṣàánù òní ipé ẹrù oníkálùkù yóò tó onígbọ́ pé ẹnìkan ò ní lè gbé ẹrù ẹnìkan ọjọ́ gbíndẹ̀ alkiyama sọjọ́ náà kò sẹ́nìkan tí ó wá sọ pé à torí pé kò mọ ìròyìn ọjọ́ gbíndì alkiyama ni bákan ni ìròyìn ọjọ́ gbíndì alkiyama kò tó nǹkan tí yóò ṣẹlẹ̀ lọ́jọ́ náà ó tún kéré nínú nǹkan tí ó ṣẹlẹ̀ torí àwọn Yorùbá ní àbí àwọn lábá náà ma sọ pé laisal khabaru kal muayyana ìròyìn tó àmójúbà tó tó máa sọ fún yẹn kọba ènìyàn máa rí lẹ́sàn ó kéré inú ìròyìn yẹn ó kéré sí kí a fojú bà kí a tẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà wà ní ìjìyà náà bẹ́ẹ̀ náà ni ìròyìn ọjọ́ gbíndẹ̀ alkiyama ṣùgbọ́n tí ó mọ̀ tí ó mọ̀ rúrò yìí òun lẹ́n tí o mọ̀ sọ fún mi ní pé

ẹni tó dẹ̀ gba ilé igbọ́ Allah ó ní àtẹ́dìnà láhùn aljanna a ti pèsè aljanna kalẹ̀ fún wọn ṣùgbọ́n ẹni tí ó gbọ́ lọ́wọ́ bá gbọ́ àtẹ́dìnà láhùn jahannam iná ẹlẹ́ta ilérò a pèsè kalẹ̀ fún wọn ẹ wá wo ẹni tí ọlọ́run pèsè iná kalẹ̀ fún ó wá ń sọ fún ẹni tọ́lọ́run pèsè aljanna fún pé wo mọ́ tẹ̀lé àwọn èèyàn tó bá ní kó máa kírun jojúmọ́ wọ́n tẹ̀lé tó wá ní kó mọ́ gbàwẹ̀ nígbà tó ní opportunity láti mọ̀ flenjọ́ wọ́n tẹ̀lé tó wá ní kó mọ́ ṣe ìsìná wá ní gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan ìgbádùn ilé ayé ni ẹnìkan wà máa kọ́bù ẹnìkan máa wá ṣe ní ọ̀nà ọ̀nà ìkọ̀yìn ọba ọ̀nà ọ̀nà ìṣẹ́bọ́ ọ̀wà amúmaníyà ní wàlínáhìmìl kàtọ̀yàkùn ìpé gbogbo àwọn nǹkan tí wọ́n ń bẹ̀rù yẹn àwa máa bẹ́ ìdàyàkọ́ a máa bẹ́ gbé ṣùgbọ́n ilé àìmọ̀kan òun ló jẹ́ kí wọ́n wọ́n sọ ilé ẹni tí wọ́n bá tún á sọ fún tó náà bá wá ìtàrọ̀ pẹ̀lú nǹkan tí wọ́n sọ fún tó ṣe pé òun náà gbàtàn jẹ pẹ̀lú ẹwà tẹ̀lé wọn à ẹni yìí òun náà kó sínú òfò nìyẹn

pàápàá jùlọ lásìkò recession tàwà yẹ pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń ṣẹ́só ọ̀pọ̀ àwọn èèyàn ló wà lóhun ogun owó kiri ogun owó yìí inú nǹkan táwọn yóò máa sọ fún ọ náà ó mọ̀ láwọn fún ọ láṣọ́ránsì pé walnahmil khatayakum ipa a máa bá ẹṣẹ́ kí ni a máa bá ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n irú ẹni báyìí àìmọ̀kan ló yẹ ká mọ̀ sọ ó ṣe wá wà lẹ́gbẹ́ ọ̀tún bẹ́ẹ̀ náà ló tún wà lẹ́gbẹ́ òsì àmọ́ aráwọn míì tán máa ṣọ́ àwọn èèyàn pé à yẹn na ni àwọn kèfèrí gẹ́bí Allah subhanahu wa ta'ala ṣe júwe Qur'an àwọn kó mọ́ sọ wípé àníṣẹ́ tíwà yìí òun náà ni kẹmọ tẹ̀lé ṣùgbọ́n tó bá di ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama Allah ta'ala ní wọ́n wà máa ṣe òpinya torí pé tó bá lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àwọn máa sọ wípé àwákọ́lá ní kan tẹ̀lé wa o àwọn ni wọ́n ṣe kí ni àwọn náà kan tẹ̀lé wa wọ́n máa àwọn tí wọ́n ní kán wọn tẹ̀lé àwọn lọ́wọ́ ni àwọn yẹn náà wà mọ̀ sọ pé àkárípà náà dẹ̀ ti mọ̀ ni laukana lana karrotan fanatabarọ̀ òmìnhún kama tabarọ̀ òmìnà báwọn ṣe ń sọ pé àwọn kọ̀yìn sí wa lé ni láwọn náà bá ti kọ̀yìn sí wọn lé ayé so tí ìkábámọ́ nígbà tí wọ́n bá ń pèyàn pé kí wọ́n kọ̀yìn sọ́lọ́run kí a náà tètè ṣe kí ni kó mọ́ kọ́yìn sí ọlọ́run kó mọ́ tẹ́tí gbọ́ wọn ara torí pé kèfèrí àtẹ́n tó kọtọlọ́run yóò máa pèyàn sọ́nà àánú ni ọ̀nà àánú yẹn wọ́n mọ̀ tún wá máa fi àwọn nǹkan ìtànjẹ wọ́n máa fi ta àwọn èèyàn jẹ ṣùgbọ́n tó bá lọ́jọ́ gbìndà kì á mọ̀ gbogbo ilé náà ènìyàn wal nahmil khatayaahum kùn wọ́n ma sọ bá mú ní pé ẹ tẹ̀lé wa ẹ tẹ̀lé ọ̀nà ti wa ká lè bá ṣe kí ni ká bá yí pa àwọn ẹ̀ṣẹ̀ yín rẹ́ Allah ta'ala wá ní irú ilé tí wọ́n sọ ìwà máa hún bí hamilina min khatoyahu min shay'in ipé ọkàn láti bẹ́nìkan gbé ẹ̀ṣẹ̀ wọn lọ́jọ́ gbéǹdé alkiyama Allah sọ pé aláìsàlì ìsánú ìlàmà sáà oníkálùkù máa gba láádá pẹ̀lú nǹkan tó ṣe nígbìyànjú ni nǹkan tí yàn ṣe iṣẹ́ nìyàn máa gba láádá rẹ̀ ẹni tó bá ṣiṣẹ́ dáadáa yóò jù zàbí yìí ọlọ́run á san dáadáa yẹn lọ́jọ́ gbéǹdé alkiyama ẹni tó bá dẹ̀ ṣe ìdàkejì ni àmọ́nà sáàfà àlẹ́yà ọlọ́run tún san lẹ́san lórí àìdá tó ṣe yẹn ni tó ẹnìkan kò lè gbé ẹsẹ̀ ẹnìkan la tẹ́zìrù wá zero tún wízọ̀rọ̀ òkọ̀rọ̀ kò sẹ́nìkan tó lè bẹ́ ẹnìkan gbé ẹsẹ̀ rẹ̀ àbí tó lè bá gbé ẹrù ẹ̀ débi pé yóò wá ní ilé àwa ti reduce pressure lórí ẹ̀ ọjọ́ gbé ní alkiyama olórí àjò orí ẹ̀ mú ni bàbá á dá ẹsẹ̀ ti ẹ̀ gbé dáadáa àtẹ̀ṣẹ́ yóò pàdé ọlọ́run ọba ìyá dáadáa àti ìdàkejì rẹ̀ yóò pàdé ọlọ́run bákan ọmọ ìṣirò ọ̀tọ̀ọ̀tọ̀ ló ní kálùkù òun sọ wípé ẹnikẹ́ni mọ̀mbátọ̀ àbí àmàlò lamíyùsọ̀rọ̀ àbí hìnásàbò tó gwa lati idile kan ìdílé ìmáàmù ló ti wá bàbá òun ìmáàmù ìyá òun ìyá àdínì àwọn ẹ̀gbọ́n òun àwọn náà ṣe kí ni èrò mọ́sálásí pé tó bá lọ́jọ́ gbìyànjẹ́ alkiyama eléyìí ò lè ran ẹni kankan lọ́wọ́ lamiyusara bí nasabu so eléyìí òun jẹ́ ìtọ́ka wípé Allah ń sọ pé wa ma hum bihamilina min khatoyahum min shay'in àwọn kan sọ lẹ́nu wọn lásán ni o wọn ò ní kápá láti gbé ẹrù ẹnì kankan ó dẹ̀ gẹ́gẹ́ bí tí Allah nígbà tó ń júwe àwọn mùnáfìkì wọ́n ní àwọn oníwọ̀n sọ fún àwọn yòókù wọn minal ladhina kafaru لئن خرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا pé àwọn mùmínì yẹn tẹ́ bá fẹ́ pé tẹ́ jáde pé ẹ fẹ́ bá Allah wá sọ pé wa in ukhriju la yakhrujuna ma'ahum wa la in qutilu la yansurunahum wa la in nasaruhum la yawalluna al-adbara thumma la yansurun pé àwọn munafiki irọ́ ni wọ́n máa pa fún yín bẹ́ẹ̀ náà lẹ́lẹ́ tí ó sí ọlọ́run tó tọ́bá láwọn máa ràn yín lọ́wọ́ ò ní ràn yín lọ́wọ́ o tọ́bá tó wá tẹ̀ tó wá ràn yín lọ ọlọ́wọ́ tún ní fún wọn lágbára rárá wọ́n ó ṣe kí ni wọ́n tún máa sáṣẹ̀ sẹ́yìn ni wọ́n ní ó yẹ ẹnìṣọ́ alkiyama ẹni tó ń pèèyàn sí àìdá tó ń pèèyàn sí ìyapọlọ́ òun fún alkiyama bí ó ṣe kí ni pa àwákọ́lá ní ká ń ṣe eléyìí o so eléyìí òun ni nǹkan tó lè ṣẹlẹ̀ ilé ayé tọ́lọ́tún yóò ṣẹlẹ̀ lọ́jọ́ gbéǹdẹ̀ alkiyama pa àwọn yìí fúnra wọn wọn ò lè gbé ẹ̀ṣẹ̀ nìkan wọn ò lè gbé ẹ̀ṣẹ̀ ara wọn gan kọ́ tó ní tèèyàn sáwárí lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lẹ́ni wọ́n tẹ̀lé ìtànjẹ ẹlùmí máa sọ pé ẹmọ bọ̀ wá bí báyìí ìgbàlá ń bẹ fún yín tẹbáṣà ti wá ẹmà pàtẹwà ti pàtẹwọ́ fún iye báyìí ẹmà rí gbàlà ẹmà ti wá ẹgbómidá ní ẹmà báyìí kàǹkan sínú ẹ̀ ẹmà rí gbàlà so gbogbo àwọn ilé yìí ó wà nínú nǹkan àtànjẹ ṣípọ́n máa fi ṣìyàn lọ́nà kó lójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n ẹni tó bá wá gba àtànjẹ pẹ̀lú rẹ̀ tóun náà ń wo wípé kóhun kúkú mọ́ dẹ́ṣẹ́ lọ bó ṣe wò ó ti kú fóun nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹnìkan ti kú ó ti kó gbogbo ẹ̀ṣẹ̀ wa lọ so kò sẹ́ṣẹ̀ mọ́ ẹ̀rí lára nǹkan táwọn èèyàn fi ń gba ìtànjẹ nìyí ṣe tó wá sọ pé ẹnìkan ti kó ẹ̀ṣẹ̀ lọ Ànábì Ìsá fúnra alayhi salatu wassalam ní tó bá lọ́jọ́ gbìndì alkiyama Allah máa pé wípé ṣé ìwọ ló ní káwọn èèyàn máa jọ́sìn ò ní mo gbẹ́ṣẹ̀ ẹnìkankan o mi ò ní káwọn èèyàn mọ jọ́sì fún mi o mi rẹ̀ sọ pé mo fẹ́ fara dá pé kí ogun wọn nǹkan tó bá dá lẹ́ṣẹ̀ mi máa mọ bá wọn fi mo ti jẹ mi mo ti fi dí fún wọn ànábì ń sá kọ ilé so náà ni tẹ́yìn tó jẹ́ ànábì ọlọ́wọ́n bá bá kọ ilé bó ló ṣe máa wá rí fún ẹni tó jẹ́ ẹ̀dẹ́ èèyàn wọn Allah subhanahu wa ta'ala ní wa ma hum bihamilina min khatayahu min shay innahum lakadibun pé àwọn ẹni òpòrọ́ ni wọ́n tẹ́rẹ aṣàlàyé fúnra wa lára símọ̀ munafiki òun náà ni kó mọ́ parọ́ kó mọ́ mọ́ mọ́ àdéhùn ṣẹ kó mọ́ jàmbá àmánà lára àwọn kan tí a fi mọ́ munafiki nìyẹn àwọn ìròyìn tó wà fún munafiki náà irú ìròyìn yìí gẹ́lẹ́ ó wà fún àwọn kèfèrí náà èyí tó wá jẹ́ kí tí wọ́n tún jẹ́ additional one ni wípé àwọn tún ṣe kúfúrú pẹ̀lú rẹ̀ ẹni pé wọn ò gbọ́ Ọlọ́run bá gbọ́ wọ́n kọ́yìn sọ Ọlọ́run bá pẹ̀lú ẹ̀ sọ ọ̀tọ̀ ní ẹni tó ń parọ́ tó ń kírun tó gbọ́ Ọlọ́run bá gbọ́ ọ̀tọ̀ dẹ̀ ní ẹni tó ń parọ́ tí ò tún gbọ́ Ọlọ́run gbọ́ tó kọ́yìn sọ Ọlọ́run ṣerú ẹni ọ̀tọ̀ lẹ̀ṣẹ̀ wọn ọ̀tọ̀ ní ipò Allah Ta'ala torí ẹ̀ òun ni Allah sọ pé innahum lakadibun ẹni tó sọ pé tó àkọ́kọ́ ó pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ lẹ́yìn náà ó tún wá ń tan mùmì ní pé à ṣé mọ́sáṣí ló wá ń lọ tó ti rò pé wà á rí gbàlà ọjọ́ mẹ́ta pé ni wà fi pàtẹ́wọ́ wà á dẹ̀ ṣe ṣọ́ òru pẹ̀lú ẹ̀ wà á rí gbàlà tó ilé yóò wá máa tan mùmì ní Allah sọ pé irú ẹni yìí wa ma hum bi hamilina min khatayahum so nínú nǹkan tó mọ̀ bí tàyà yẹ ni pé à kí wà ló ń dàmú ààrẹ fún ẹnìkan tí kó gbogbo ẹ̀ṣẹ̀ yìí lọ pí kò sẹ́ nìkan látẹ́zìrò wá zírọ́tún wìsàn òkọ̀rọ̀ tó lè gbé ẹ̀ṣẹ̀ ẹni kejì tó bá dọjọ́ so eléyìí ó ní innahum lakadhibun wípé irú ẹni báyìí tó bá ń sọ eléyìí ولا يحملن أثقالهم وأثقال مع أثقالهم ẹ̀wárí ẹni tó ń sọ pé òun máa bẹ́ nìkan gbé ẹrù ẹ̀ aláàrin àkúbàtọ́jọ́ náà la ọlọ́run wa kan nípa níbẹ̀ ni láàmù tàùkìdì ó dẹ̀ tún lo núnù tàùkìdì náà níbẹ̀ pé àníṣẹ́ tó bá wádọjọ́ gbìndà alkiyama ẹni yóò gbé ẹrù títí ẹ̀ wà máa kọ́ọ̀lì pẹ̀lú ẹrù tẹlùmí báwọn lè ṣe orí bẹ́ẹ̀ yẹn pé ẹn tó pààyàn tó parọ́ fúnyàn tó tààyàn jẹ tó yẹ pé òun fún ẹ kèfèrí ni ó tó wá pèèyàn sínú kèfèrí ẹni tó bá dọjọ́ yóò ya títí ẹ̀ yóò tún wá jẹ́ pọ̀ mọ́tẹ́ tó tún

fáwọn èèyàn ti dá sí wọn lọ́rùn àwọn tí wọ́n ṣì lọ́nà tẹ́lẹ̀ ń túmọ̀ sí wípé ẹni tó bá pé èèyàn sí dáadáa yóò gbà ládàá dáadáa títí ẹ̀ pé òun gangan ṣe dáadáa yẹn ẹni tó wá pè sí dáadáa yẹn lẹ́yọ̀ ni méjì ni mẹ́ta ni mẹ́rin ni márùn ni àbí ọ̀pọ̀lọpọ̀ òǹkà tí yàn lè kà ní ó pè sí dáadáa bẹ́ẹ̀ náà ni ó sì máa gba àdìpèlé ẹ̀san bẹ́ẹ̀ ìdákíjẹ wá ní tó bá pèèyàn sí àìdáa bí àwọn ènìyàn ṣe ń tẹ̀rì sínú àìdá yẹn bẹ́ẹ̀ náà lòun ló ṣe mọ́ ní tó bá lọ́jọ́ gbìndẹ̀ alkiyama bẹ́ẹ̀ náà ni ìjìyà rẹ̀ yóò ṣe dọ́bù lọ́jọ́ gbìndẹ̀ alkiyama torí ẹ̀lọ́lọ́run fún sọ wípé àti ìjìyà míì tó tún máa lékún mọ́ ìjìyà àti ti wọn wọn là nábi sallallahu alaihi wasallam ó sọ wípé man da'a ila huda kana lahu ajru man amila biha min ghairi an yanqusu min ujurihim shay'an wa man da'a ila ad-dalala kana alayhi wizruha aw wa min wa athamu alladhina tabauhu min ghairi an yanqusu min athamihim shay'an pé ẹnikẹ́ni tó bá pèyàn sí dáadáa yóò gba ẹ̀san púpèyàn sí dáadáa yẹn bákan náà ni yóò tún gba ẹ̀san àwọn tó pè sí dáadáa min ghairi an yanqusu min ujuri shay'an ẹ̀san rẹ̀ ò ní dínkù bó ṣe wùlẹ̀ ó kéré mọ́ bẹ́ẹ̀ náà wà ní tó bá pèyàn sínú dọ̀lálà inú so ẹni tí ó mọ̀ nǹkan òun ní tí ó mọ̀ pẹ̀ àwọn èèyàn lẹ́ni pé ààrẹ ẹmọ bàdá gbogbo èèyàn ẹmọ kàfàrà gbogbo èèyàn ẹmọ ṣìgbà ẹmọ ṣìṣọ́ ẹni tó ń pèyàn sí àánú yìí gbogbo àwọn tó ṣì lọ́nà pátá gbogbo àwọn yìí ó máa ṣe kí ni yóò gbé ẹrù wọn lọ́jọ́ gbìyànjẹ́ alkiyama wọ́n ni wala yahmiluna athqalahum yóò gbé ẹrù wọn wa athqalan ma'a athqalihim àti ẹrù míì pẹ̀lú ẹrù titi wọn sọ ẹ́ ìyàn gbọ́dọ̀ máa ṣọ́ nǹkan tí yóò máa sọ jáde lẹ́nu torí pé tó bá jẹ́ dáadáa ni tó ń tọ́ka àyàn sí dáadáa tẹ́ni yẹn dẹ̀ ṣe tọ́ dáadáa yẹn yóò máa gba láadáa rẹ̀ lọ láíláí tí dọjọ́ pé ní alkiyama ni bẹ́ẹ̀ náà dẹ̀ ní ìdàkejì ẹ̀ so torí ẹ̀ ẹni tó bá máa sọ̀rọ̀ tó pàápàá jùlọ tó jẹ́ pé láwùjọ tó wà ó mọ̀ pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lọ́n tẹ̀lé òun so irú eléyìí tó bá wá lánú padà tó dẹ̀bẹ̀ sí ní sọ̀sọ̀kúsà nípa ọ̀rọ̀ ọlọ́run tó bẹ̀rẹ̀ sí ní pé ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ abúbẹ̀rẹ̀ sí ní parọ́ máa wọn sàábé ni abúbẹ̀rẹ̀ sí ní pé àdísì nírọ́ gbogbo àwọn nǹkan yìí ó wá ṣokùnfà kí ọ̀pọ̀ àwọn èèyàn náà tún wá so irú ẹni ìjìyà rẹ̀ yóò jẹ́ àdìpèlé lọ́jọ́ gbéǹdẹ̀ ìtúbá yẹn kò torí pé Allah subhanahu ní innama taubata lilladhina ya'maluna as-su'a bijahalatin thumma yatubuna min qarib ulaika yatubu Allahu alayhi nǹkan tí a ń pè lẹ́ṣẹ̀ tí àbí ẹ̀ṣẹ̀ tó ti ẹ̀ jẹ́ pé ó ṣùgbọ́n tẹ̀lé ìfẹ́nú ló fi dẹ́ṣẹ̀ yìí thumma yatubuna min qarib ó wá túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba máa gbà túbẹ̀ tó ìgbà ìtúbà rẹ̀ eléyìí ni yóò jẹ kó mórí bọ́ kúrin bí àwọn tó ti pèsè àánú yẹn torípẹ́ lòmíì tó bá túbá tán tí wà mọ̀ ah, ìpèkúpè ló ń pè àwọn èèyàn sí yẹni pé ó ń pe àwọn èèyàn sí nǹkan tí ó kìí ṣe tàwíìdù ọlọ́run nígbàtí ìmọ̀nà wá dé bá tó padà ní àgbọ́yé alùsùnà ọ̀lìjàmá sórú ẹni wá ń kábàmọ̀ ìpé á ah, ọ̀pọ̀ àwọn èèyàn jẹ ní ọ́n tàtàrà òun sọnù tó pé òun máa ń gan fúnra òun ló máa ń ṣe tẹ̀sìkì fún wọn òun máa mú wọn káàkiri láwọn ṣe jáúlà káàkiri pẹ̀lú ìpẹ̀lẹ̀ púpọ̀ ọnù ọwá ni ọ ti tẹ̀rì sínú kìíní ohun a mọ́ nǹkan tó ń lè ṣe ṣọ́rọ ẹni kò ní láti wọ́ọ̀yà rẹ̀ ìtòbá àwọn tó bá lè ṣe gbìyànjú lé lórí inú wọn kó ṣe gbìyànjú lórí wọn kó lọ pè wọ́n pa alágbájá nǹkan báyìí tí mo pè é sí tẹ́lẹ̀ ni ṣùgbọ́n tẹ́ni bá yà ìrọ́ o ṣe ìwò mọ̀ pé kò dátẹ́lẹ̀ kò tó pè wá sí ìmú oníkú omi bí yíò ìmú yóò mọ̀ lọ oní sísmọ̀ ni àbí ní kìíní kan tí máa fi kú láyé òun ni àbíkọ́ ó tẹ̀ wá ó pẹ́ ó eléyìí tó ń ni ó gan ni ò bá ti tí ò bá wá rí ọlọ́run ọba ẹ̀túbù láàrẹ ọlọ́run ọba gba ìtúbà rẹ̀ a mọ̀ tó bá pẹ́ ẹni tí ìmọ̀nà máa padà lépa bá ní Allah Ta'ala máa mọ̀ bó ṣe máa rányàn sí tí ó pè sínú mọ̀nà tó bá jẹ́ pé ẹni tí mọ̀nà ò ní lépa bá ní torí kìí ṣe ohun gangan ló tó yẹ Allah aláàrẹ̀ ti gba ìtúbà rẹ̀ ṣùgbọ́n ẹni tí ò túbá ó pèèyàn sí ọ̀nà ànù irú ẹni tó bá dọjọ́ gbéǹdà kìámọ̀ ẹrù rẹ̀ yóò dọ́bù ni yóò gbé ẹrù títí ẹ̀ lọ́tọ̀ yóò tún wá gbé ẹrù míì mọ́ àkọọ́lìhìn pẹ̀lú ẹrù títí ẹrù tí ẹ̀ tó ti gbé tẹ́lẹ̀ yóò tún gbé ẹrù míì so lọ́jọ́ tọ́lọ́wọ́ bá sọ pé lè fún limorin minhum yawma idhin sha'nu yughni pé oníkálùkù nǹkan tó bá gbé dání yóò tó ní gbọ́ ọjọ́ tó ń jẹ́ pé ẹni tó wá oníkàlùkù agbé wéètì tó yẹ pé kò ní mọ ibi tó máa ṣẹ́ẹ̀dì ẹ̀ sí kò ní mọ bó ṣe máa rìdíùsì ẹ̀ so bẹ́ẹ̀ náà ni lọ́jọ́ pé ní alkiyama ẹni tó ti pèèyàn sí àìdá yóò kàn wọn wo ní a ah, òun nìkan ẹ̀ṣẹ̀ òun yẹ kó jù báyìí so ní òun ajé kó mọ rí wípé àwọn tó ti pè sáìdá tó ti pè sọ́nà àánú bí wọ́n ṣe tó ní thousands ni ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò ṣe pọ̀ sí ní ìdípele tó dọwọ́ oníkálùkù láti ma pèpè sí dáadáa àbdálò alàlùkhair kàfàílè torí lànàbí ní ẹni tó tọ́ka yàn sí dáadáa rẹ̀ gẹ́gẹ́ púnà ló ṣe ni nẹ́gbàwá ó ní mansanna sunnatan hasana fa'amila biha nas kana alayhi ajruha wa ajru ẹnikẹ́ni tó bá la dáadáa tí àwọn èèyàn wá ń tẹ̀lé ìlànà yìí táwọn èèyàn múṣẹ́ ṣe lójú ọ̀nà yìí ìpé yóò mọ̀ gbalada tó dọ́wọ́ oníkálùkù láti délé kó pè àwọn òbí rẹ̀ nílé pà tọ́báibáibá ìdí dáadáa kó pè wọ́n sí àwọn tó jẹ́ alábàgbé rẹ̀ àwọn fámílì rẹ̀ wà ń dínà àṣírọ́tẹ́kẹ̀lẹ̀ ìpè wọ́n sí dáadáa yìí yóò jẹ́ kí ládàá ti tẹ̀ kó dọ́bù ìpè wọ́n sí dáadáa yìí òun lòun gan náà yóò tún fi ní àdìpèlé ládàá lọ́dọ̀ ọlọ́run ọba fúnẹ́là náàbì sọ pé ẹni tó bá sánà ọ̀nà dáadáa nínú ẹgbàwá mi nínú tó wà nínú sunan Abi Dawud anábì sallallahu alaihi wasallam sọ pé man ahya sunnata min sunnati tó wípé ta bá ní ẹni tó bá sánà ọ̀nà dáadáa eléyìí ò túmọ̀ sí pé kíyàn káwò pé

ìlọ́nà dáadáa tó láyé táwọn yẹn bá wá tàtàrà rẹ̀ tí wọ́n tẹ̀lé lórí rẹ̀ pé yóò mọ̀ gbalada ọ̀nà táà ń sọ kìí ṣe ọ̀nà ànú ọ̀nà táà ń sọ kìí ṣe àdádálẹ̀ ọ̀nà táà ń sọ pé tó là ọ̀nà dáadáa yẹn ọ̀nà ni pé ó yẹ ọ̀nà tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ inú wá mi sọ ta bá fẹ́ sọ àmọ́ fi yẹn tú wípé ẹni tó bá yẹ súnà ànábì fẹ́ pá àwọn èèyàn ti kọ̀yìn sí tẹ́lẹ̀ àwọn èèyàn ti neglect òun wá ṣe kí ni ó wá resuscitate ẹ̀ àwọn èèyàn wá nínú nǹkan tó resuscitate àwọn èèyàn wọ́n fi ìrún lẹ́wọ̀n òkírun mọ́ ó pé àwọn èèyàn sí ilé ìsánà súnà tá hasana ni wọ́n wá kọ́ ìsọ́lọ́ ohun ògbàwẹ̀ mọ́ ó pẹ́ àwọn èèyàn sí àbáwọn èèyàn mọ́yàn náfílà tàráwì ó pẹ́ àwọn èèyàn sí wọ́n bẹ̀rẹ̀ sí ní túnmọ̀ ṣe lè kí ló ṣe èèyàn sánà súnnata asánà ni ní ìbámu wípé ahìyà súnnata min súnnati nàbí ó yẹ ìkanu súnnà nàbí ṣùgbọ́n kó wá ní súnnata asánà wípé lè túnmọ̀ sí wípé kí ẹ náà ṣáà ti resuscitate ọ̀nà kan àbí kí yàn kan ṣáà kí ni kí yàn rí ìnvẹ́ntì ọ̀nà kan ẹni pé kó mú ọ̀nà kan kó dálẹ̀ fúnra ẹ lókùn ìgbà tó bá ti táwọn yẹn bá ṣáà ti ń ṣe tẹbá wo December tó kọjá lọ yìí ní bí last year two years ago àwọn mọ́sálásí tí wọ́n máa ń yan náfìlà 31st December wọ́n kéré ní two years three years four years back hátà àwọn bàbá wa láyé jọ àwọn gan mọ́ ń kọ̀ndẹ́mù kìíní ṣùgbọ́n ní last year December ilé tó lọ yìí ọ̀pọ̀lọpọ̀ wọn síláṣí ló wá ń ṣe tẹbá bẹ́ ìpé kí ló yẹ́ tẹ́bí ní àwọn ọmọ mùsùlùmí tẹbá rí púpọ̀ nù wọn wọ́n máa wà ní ibi tán ti yí báńgà tẹbá rí wọn wọ́n wà níbi pé akẹ́mọ̀ ìsìnlẹ́yìn àwọn ń ṣe night watch àbáwọn ń ṣe gbogbo ẹ̀ mọ́júmọ́ pé so kárádà tó fún ma wá rí bẹ́yẹn pé káwọn kó ogun ọjọ́ sínú mọ́sálásí káwọn wá nígbé tó ilé iná ní súnátà asánà ni nígbé tó bá ṣe àwọn àgbàládà àwọn àwọn àgbàládà so ilé súnátà ṣe yíà ni o ilé inú pé ìyàn mú àdádálẹ̀ wọ́n lámiyazal bí sultan ní ìtọ́ pé kò sí ẹ̀rí kankan látọ̀dọ̀ ọlọ́run ìyàn wá dálẹ̀ fúnra àyàn ẹka obi tó dé nìsìn the night of destiny move from 31st to January 1st. Have a superb, supernatural tahajjud. So, nǹkan táwọn Mùsùlùmí náà wá dálẹ̀ nísìnyí yẹn. So, eléyìí, ẹni tó bá wá kọ́ dálẹ̀, òun gangan fúnra rẹ̀ yóò máa gba ẹ̀san rẹ̀. Ẹ̀nà ni pé ìjìyà rẹ̀ lọ́jọ́ gbíndẹ̀ alkiyama. So, gbọ́ ẹni tó kọ́ dá kí ní ilẹ̀ ní nǹkan ẹ̀ṣẹ̀ yìí táwọn yẹn wá ń ó ma gbé ẹ̀ṣẹ̀ wọn ẹrù wọn tó bá dọjọ́ gbé yóò gbé ẹrù tiẹ̀ yóò tún gbé ẹrù titi wọn náà wọn làláàfin sọ wípé wala yahmilunna athqalan ma'a athqalihim wípé wala yahmilunna àwọn ènìyàn máa gbé ẹrù titi wọn wà athqalan ma'a torí pé ẹlòmí ò ti ẹmọ yàtọ̀ láàrin ọ̀tún àtòsí àwọn náà a pè pé a èyàn ẹṣẹ́ àmọ́ ẹmọ́ tí àwọn èyàn lóhun o 31st yẹn ẹmọ bọ̀ kájọ lùlù kájọ jó 31st yẹn yẹn ẹjẹ́ kájọ ẹran di 30 January 1st tó wá pọ̀ táwọn èyàn ń ṣe ẹṣẹ́ tó pinlẹ̀ rẹ̀ tó kọ́ bẹ́ẹ̀ náà ni ìtànàbí sallallahu alaihi wasallam ó ń sọ ó ní nígbàtígbà tí ẹnìkan tó bá pààyàn nílé ayé wípé ẹ̀san púpààyàn yẹn yóò máa lọ bá ọmọ ànábí Ádámù àkọ́kọ́ tó kọ́kọ́ pààyàn nílé ayé tó lè túmọ̀ sí wípé nǹkan tí yàn bá ṣe kò sí àṣegbé kan àṣepamọ́ ló wà ní dáadáa yóò jìzàbí ọlọ́run á san rẹ̀ ní ìdàkejì náà ni ọlọ́asán ẹ̀lẹ́sàn rẹ̀ so ẹ̀ tó bá lóhun ṣe dáadáa ó dẹ̀ ń parọ́ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba àbí ó mú àdáadáa lẹ́wà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba ó wá ní dáadáa lòun ṣe irú ẹni yìí tó bá dọjọ́ gbé ìdí àkìyàmọ̀ ẹrù tó máa gbé yóò di dọ́gbù yẹni wípé ó ti àwọn èèyàn sínú àánú so àánú yẹn ó ti jẹ́ kí àwọn ènìyàn kan di ẹni ẹ̀ṣẹ̀ so ẹ̀ṣẹ̀ wọn yóò gbé pẹ̀lú títí ẹ̀ lọ́jọ́ gbéǹdé alkiyama so ambe ń bẹ Allah Ta'ala kó mọ́ kàílé ikun títí wa a ń bẹ Allah Ta'ala àwọn tí wọ́n máa ń sọ́yàn nù tí wọ́n máa ń núyàn lójú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run ọba kí ó má jẹ́ kí wọ́n sọ lójú ọ̀nà Allah kó ṣe fún ní kálukú wa وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه أجمعين so àwọn tàbá ní ìbéèrè bí táàdì ó ní ìrọ̀lẹ́ ìní àwọn tàbá ní ìbéèrè aláǹfààní láti béèrè ìní èjì ẹ̀ta ẹ̀rin àrùn yẹ́kọ̀ọ́kọ́ ẹ̀ àmì àwọn àkànnáwọ́ lánàá táàrí ìbéèrè wa dáhùn ẹ jẹ́ ká gbé láti ọ̀dọ̀ àwọn tán náwọ́ lánàá Ọ̀pọ̀lọpọ̀ ìwé sọ pé àlejò ìjọba ìjọba ìrẹ́ta ní ọ̀sán àwọn àgbà àwọn ọ̀pọ̀ ní ìdájú mọ́ndé tó ní wọ́n jẹ́ gba àwọn ibi tó kan wà tó jẹ́ àwẹ̀ tàtọ́ wúrò, ẹni àwẹ̀ tí ò kìí ṣe ọ̀nà ọ̀ranyàn. So àwẹ̀ tó jẹ́ àwẹ̀ ọ̀ranyàn, yẹ náà ni àwẹ̀ Ramadan, eléyìí ìjẹ́ ọ̀ranyàn rẹ̀. Allah Ta'ala ó pa ànábì láṣẹ rẹ̀ nígbàtí ó dé ìlú Madina so ilé òun náà rẹ̀ ní àyà sọ̀kalẹ̀ tó ti sọ pé ìmọ̀ gbàwẹ̀ kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun tó fi ṣe ìjẹ́ ọ̀nà yàn rẹ̀ bákan náà wá ní àwọn iṣẹ́ olóore míì náà wà pé ó jẹ́ ọ̀nà yàn tó ẹpọ̀ Ọlọ́run ló láàbọ̀ wa lọ́rùn yàtọ̀ sí yẹn wá àwọn iṣẹ́ ìní nínú àwọn iṣẹ́ ìní tí iṣẹ́ náà fílà ò ní àwẹ̀ ọjọ́ Monday àti ọjọ́ Thursday tí Ànábì sallallahu alaihi wasallam tí a máa gbà tó nínú ẹgbàwá kan Ànábì sallallahu ní ọjọ́ Thursday onáà ọjọ́ tí Ọlọ́run Ọba tó máa ń kó ẹ̀san iṣẹ́ tí a bá ṣe lọ sókè òun máa ń fẹ́ kí Ọlọ́run Ọba kókó ẹ̀san òun lọ sókè nígbà tó ń wà ní ẹ tó ń ṣe iṣẹ́ olóore so bákan náà ni ọjọ́ Monday anábì sallallahu alaihi wasallam ó máa ń gba àwẹ̀ monday pé ọjọ́ monday jẹ́ ọjọ́ tí wọ́n bí òun so ṣùgbọ́n ìdí tó wá fi ń gbà ìyẹn gangan kọ́ ní nǹkan táwa ló fi máa gbà èyí táwa fi ń gbà onípa anábì ṣe ní súnnà Allah ta'ala dẹ̀ sọ pé laqad kana lakum uswatun hasana fi ìgbà anábì sallallahu alaihi wasallam kana lakum uswatun hasana ìpé àwòkọ́ṣe dáadáa ọ̀nà lànábí jẹ fún wa so ìtànábí bá tún bá rí jẹ́ pé iṣẹ́ ìbádà ni tó bá rí pé fún ànábí nìkan ni ànábí a ní ẹmọ́ gbà o èmi nìkan mò ń gbà ń torí nǹkan báyìí báyìí ni ṣùgbọ́n ànábí ò ní ẹmọ́ gbà pé nǹkan báyìí mi nìkan ló wà fún so ìgbà tó jẹ́ pé nǹkan tánábí fi gbà yẹn ó ti wá ó ti di súnnà súnnà ànábí yẹn ò ní pé gbogbo wa náà ṣe kí ni a ní ẹni tó bá ní kápá ó lè gbà kìí ṣe ọ̀ràn àyàn ẹni tó bá gbà yóò gbà láadáa ẹni tí ó bá gbà kò ní sí ìjìyà fún àmọ́ kò ní gbà láadáa bí ẹni tí òun gbà ìyẹn Àwọn tó máa ń jẹ́ aṣọ ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ Nam, wọ́n ní ẹni tó ń ṣe tó lálọ́ àlá, tẹ́pẹ́ bóyẹ náà àlọ́lá tẹ́lẹ̀ ló fi ń ka Al-Qur'an, pàtó ma wá dé stéèjì kan lálọ́ àlá rẹ̀ bá jálẹ̀ kan náà, ní pé ṣe